dájúdájú alhajj orígun kan ni nínú àwọn orígun ẹ̀sìn islam márùn eléyìí tí ọlọ́run bá fi rán anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó dájú síwájú kọ́lọ́run tó rán anabi sallallahu alayhi wa sallam níṣẹ́ làwọn èèyàn ti ń ṣe hajj ṣùgbọ́n àlàyé bá ti máa ṣe hajj eléyìí tó wá nínú alukur'an àti sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀tọ̀ lórí ni àwọn lèyìn ṣe ń bùkátà láti wá ìmọ̀ síwájú kéèyàn tó lọ ṣiṣẹ́ hajj yìí nítorí kí ẹ̀sìn tí a fẹ́ ṣe kó lè bàa jẹ́ àtẹ́wọ́gbà kó má bàa di òtúbà ń tẹ́mọ́ wa lọ́wọ́ gbogbo oníkálukú wa náà ló sì ti mà gẹ́gẹ́ bó ti ṣe wá nínú alukur'ani alápọ̀nlé ìpè ọlọ́run ọba wa. وصفان النبي محمد صلى الله عليه وسلم ونفعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك wáyìmà wáyìmà àmàdájú nípa pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo joseph àyàfi Allahu Rabbul Alamin lẹ́yìn náà máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀.